الحمد لله أمر بالكلام الأحسن والكلمة الطيبة يقول سبحانه وكل عبادي يقول التي هي أحسن إن الشيطان ينفق بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صاحب جوامع الكلم صلى الله عليه وآله وأصحابه ومن تبع هداه إلى يوم يرث الله الأرض ومن عليها وهو خير الوارثين أما بعد فاتقوا الله عباد الله يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيام الله الله سبحانه وتعالى ọ̀hún pa ẹrú rẹ̀ láṣẹ òjíṣẹ́ rẹ̀ àdébùwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run pa láṣẹ wípé kọ́kọ́ àwọn ẹrúṣẹ́ ọlọ́wọ́ ọba láṣẹ àwọn ẹni tí wọ́n ní gbàgbọ́ sọ́lọ́wọ́ ọba ló ti tọ́ lódodo wọ́n kà wípé ọba ti ń bẹ ní olùdíkàpá lórí ohun gbogbo ni olùdarí aláwọ̀rí ni olùpèsè fúnni ni ẹni tó ní àwọn orúkọ tó da àti àwọn ìròyìn tó ga jùlọ olóòtítù lẹ́tọ̀ọ́ tíjọ́ sí lódodo ọlọ́run ní kàdébí sallallahu alaihi wasallam kọ́pọ̀ àwọn ẹrú rẹ̀ yìí kọ́pọ̀ àwọn látẹ̀ obìnrin kí ìgbàgbọ́ sì tó láì jásí pé wọ́n fẹ́lẹ́ yìí kù ó jásí pé lọ́rọ̀ wọn tí wọ́n máa sọ tí wọ́n máa bá wọn yẹn sọ kí wọ́n máa wí alikalamu hasan alikalamu ahsan ọ̀rọ̀ tó ga bíi kéèyàn pààyàn láti ẹ̀ka òhìn ìmọ̀lọ́wọ́ ọba lọ́kàn bíi kéèyàn pààyàn láti ìjọsìn fọlọ́wọ́ ọba sùhánà èyí tọ́lọ́wọ́ ọba ti torí ẹ̀ dá wa tọ́lọ́wọ́ sọ yìí fún ọmọ ọ̀kan lẹ́kùtù lè ṣe ń mẹ́wàá lè ṣe ń sa ìlànà ìyàwó lónìí ọlọ́run ló wọ ọ̀dà àlùjọ ńlá fi yẹn lásán àti kí wọ́n bá jọ sí fún un bí kí ẹ pa yẹn lásán bóòlù àárín àwọn àtàwọn ẹ̀dá nìyẹn ti máa dá níwò wà nínú wà sí àti ẹ̀kọ́ tó yẹ ká ní bí kí ẹ pa yẹn lásán ọ̀rọ̀ dáadáa wí bí kí ẹ pàṣẹ dáadáa nǹkan tó da fífẹ́rí aṣọ́ni ọ̀rọ̀ tó da nìyẹn mùmí gbọ́dọ̀ sọ pẹ̀lú ìnígbàgbọ́ rẹ̀ fọlọ́wọ́ bá sùhàn àti ìkọ̀fúnni nípa oníṣẹ́rí abápẹ́ ní múntàm tó pè ní nǹkan tó kẹ́kọ̀ọ́ fọlọ́wọ́ bá wà ń pa tẹ́bí látẹ̀sán lọ́lọ́ọ̀hún àlehìwá lọ́sẹ́lẹ́m wípé kọ́ pa àwọn oníṣẹ́ ọlọ́wọ́ bá kọ́ pa wọn látẹ̀ ìyàwó tí wọ́n nígbàgbọ́ fọlọ́wọ́ bá sùhàn ìgbàgbọ́ yẹn náà tó ti wà lára wọn òun ni wọ́n tuntun mọ̀ yẹ kó tètè àwọn òun ni kọjá sí pé nínú ìbánisọ̀rọ̀ wọn tí wọ́n bá sọ ọ́ kí wọ́n máa sọ àlìkálá wọlé àṣàn ọ̀rọ̀ tó fi ń da jùlọ bí àzikiri ìmásíyẹ lọ́nà àti ọ̀rọ̀ tó wúlò ọlọ́wọ́n bá sùhánẹ́ wá sọ wípé kí wọ́n bá ṣe bẹ́ẹ̀ nẹ́ẹ̀sà kọ ṣe iná ọdún bẹ́yìn náà hàn tó ayé bí ọ̀rọ̀ kọ̀rọ̀ bí ọ̀rọ̀ tó lè fa bínú bí ọ̀rọ̀ tó lè fa jà bí ọ̀rọ̀ ọ̀tẹ̀ èyí tó ṣe kó súnmọ́ amagbada mẹ́lòó kan irú eléyà ṣẹ́tánì á lo àǹfààní ẹ̀ láti dá wàhálà alẹ́ sáàrin wọn. ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ lè yọ ọkọ̀ yóò àkàdà jáde kó nú ọ̀rọ̀ yóò di ilẹ̀ lè fi ààrẹ yóò ti ṣe. ẹ̀rí ẹlòmínú àdámọ̀ rẹ̀ yóò máa sọ pé owó ọtí ẹ̀ láìsí ká máa kúrè yẹn yá lọ́wọ́ àjẹrà wa kúkú díẹ̀ ọba tẹ́lẹ̀ olóògùn bàbá mi sórí ìgbà bá ń bọ̀ kórí bàbá mi ọ̀rọ̀ adébí lọ sọ lẹ́yìn náà ọ̀yá jálò kúkú ẹlòmíì ò ní fẹ́ gbà nígbà tọrọ ọba ti rọ làwọn bá ti máa ń sọ lọ́rọ̀ tí wọ́n yí pé fà ìnnà ìhàmà awùwádùn àlìkàlámù tẹ́lẹ̀ ogun tí wọ́n bá ń sọ fáwọn yẹn já ọkọ̀ kọ̀tẹ́lẹ̀ yẹn ọ̀rọ̀ ní máa bẹ̀rẹ̀ rẹ ọlọ́run ọba sùhánẹ̀ wọn pàṣẹ ní láti sallallahu alaihi wasallam pípa àwọn onígbàgbọ́ òdodo láti kò sí fọ́rọ̀ tó dájú wọ́n máa sọ torí ó dún ọba ṣe bẹ́ẹ̀ àṣetáni máa làǹfààní ẹ láti dá wàhálà alẹ̀ sáàrin wọn tọ́bajọ́ ọ̀rọ̀ ọ̀sẹ̀ ni àbọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ àbí ikú àbí pè ẹ̀rí ọ̀rọ̀ wa kó ní ọ̀rọ̀ láti yọ padà di ìṣe yóò mú lábúrú tẹ̀lẹ̀ sáàrin wọn yóò mú já wáyé láàrin wọn nítorí bí aṣọ ìdánù ni ọ̀dà ló jẹ́ fàdébí Ádámù alayhi salatu wa salam wa ala nabiyyina ìkẹ́ ọlọ́wọ́ lọ́lọ́wọ́ kó máa bá àti ànábì wa. ọ̀tá ni àṣetán ló jẹ́ fún Adam àti àwọn àrọ́dọ́mọdọ́mọ rẹ̀ láti ìgbà tó ti kọjá lẹ̀ ibò wọn ní forí balẹ̀ fún nàbí láì Adam àléhìn sọlá tó mẹlẹ́mù àìlà nàbí jìnnà. ọ̀tá yìí fojú hàn nítorí kíló eléyìí máa wáyé òun ló fà ṣíṣẹ́rí àfikọ̀ wípé èèyàn gbọ́dọ̀ máa ná irin sómúsómú sọmọ ọ̀yá rẹ̀ mùsùlùmí bá ti ká ní ọ̀bá rí ọ̀rọ̀ láti fi dá wàhálà alẹ̀ kéèyàn kẹ́ lọ sọ̀rọ̀ jẹ́jẹ́ ọ̀fà bínú pékejì ẹ̀ yóò ti gbọ́yà jáwa lẹ́ra wa nìkan. ṣeré àtúnkọ̀ fún ẹgbẹ́ èèyàn gbọ́dọ̀ máa ná nǹkan ẹ̀jà bí ọ̀bẹ bí ìbọn bí ìdà bí gbóngbó bí ìkùmọ̀ kí ẹ máa nẹ́ẹ̀tì ọmọ ya rẹ̀ pápá jùlọ ìwọ́n tó bá mú sorúsorú nítorí pé aṣọ ìtọ́ni ẹni ẹ̀kọ́ yọ gbà lọ́wọ́ ẹni tó mú lọ́wọ́ yẹn kò ní pẹ́ kò ní jì yọ padà fi ṣe ẹni rẹ̀ yọ padà fi ṣe ní sùtà. Al-Imam Ahmad rahimahullah ta'ala nínú hadithi tó wá látọ̀dọ̀ àbí ìwé rọ̀ ọ̀dẹ̀ lọ́wọ́ tẹ̀lé àdì wọ́n ní òtítọ́ lọ́wọ́ sọ̀lọ́lọ́hu onílá yushiranna ahadukum ila akhihi bis-silah ẹnì kọ̀ọ̀kan yóò gbọdọ̀ tẹ̀ ń kẹ́ ẹ̀jà tí ọmọ ẹ̀yà rẹ̀ fa ìnáwó tọ́lọ́ wù nìyẹn nígbà tí ń bẹ̀ láàyà ti rí ahadukum ẹnì kọ̀ọ̀kan yóò lè mọ́ nígbà tí fi ń tẹ̀ ń kẹ́ ẹ̀jà ọmọ ẹ̀yà rẹ̀ yẹn la'alla ash-shaytana an yanzi'a fi yadihi ìyá ìyá ti bẹ ọbẹ ọmọ tó lulu yọmọ yóò sì tó lulu kulu bàbá jésù àtẹsáde ọgbọ ọmọ dùn lọ́wọ́ rẹ̀ àtẹsáde lè gba nǹkan ẹja yẹn lọ́wọ́ ẹni nì ẹkẹrin gbọ́dọ̀ fi sáyé yẹ dábí ẹgbẹ́ rẹ̀ ni yọ wá padà wá dé yọ padà kó sínú kòtò náà wal iyadu billahi min dhalik hadithi ìlú Bukhari báyọ nínú hadith Abdurrazzaq ibadallah ẹyẹ rúṣin ọlọwọ báyọ ẹ má jẹ ká gbàgbé ìpè ń lo ohun tẹ́lẹ̀ lè fi sọ́ra káṣe sáni òfin ní ráyè lọ́dún èèyàn òun ni kéèyàn sọ ohun tí wọ́n máa jáde lórí ahọ́n èèyàn kéèyàn sọ ẹnu ẹ̀ Ibn Qayyim rahimahullahu ta'ala olùdarí èlé ọ̀rọ̀ anídìí ọ̀rọ̀ gbólóhùn mẹ́wàá náà la nídìí kọ́ wa sọ di mọ́kànlá. Ah ìmọ̀ sí àwọn ẹnu ọ̀nà ẹlẹ̀ ẹnu ọ̀nà ẹlábúrú ní òsì lẹ̀ láti dáná ọgbà bẹ̀ wọlé tí ẹ bá wà ní kóra rẹ̀ ró pé ìpè tọrọ bá jẹ́ mẹ́wàá mẹ́wàá bẹ́ẹ̀ nìyẹn sọ èyí ò fi kú tọ́ba jẹ́ mẹ́ta mẹ́ta péré lèyẹn sọ èyẹn náà kọ́ sí àwọn ẹni ìṣáájú eré tó ṣe pé àwọn ẹni yẹn nìyí wọn èyí sọ láburú rárá ṣùgbọ́n nǹkan tó bá fi jódodo náà ìbá tí ó wúlò fáwọn èèyàn wọn kò sọ. tọ́ba yìí kọ́rọ̀ jẹ́ mẹ́wàá ní yẹn wí mẹ́wàá ọjẹ́ mẹ́ta yẹn wí mẹ́ta ẹ̀rí eléyìí ni ó ti ẹnu ọ̀nà àṣà ìtọ́ọ̀nù tó fẹ́ gbà wọlé ìbádọ́lọ́ mélòó mélòó ogun tó fi pa pátẹ́ rẹ̀ kò gún mọ́ ṣùgbọ́n kí ló fogun yìí o kẹ́lìmọ́ tó wà ìdá gbólóhùn ẹ̀yọ̀ kẹ́lẹ́ ni kẹ́ ẹ̀ gbọ́ tó wí sí mi ní ní sùúrù yóò lọ wọ ní sùúrù àwọn ọba pàkínní yìí lọ ni sùúrù eléyìí tí ò tó ní ọsàn nǹkan láyé sí mi àwọn eléyìí tí ò lérò lẹ́yìn tó mi àbí eléyìí tí ò lówó ogún tó mi àbí eléyìí tí ò dípò tó mi àbí tí ò lówó tó mi ọwọ́ arúgbó lówó yìí sí mi á máa kó anabi sallallahu alayhi wa sallam wọn lọ sọ fún Mu'adh ibn Jabal radiyallahu ta'ala anhu wa ardahu nígbà tó bẹ̀rẹ̀ sí ní sọ irú wàhálà táwọn lè kó báyẹn àmọ́ àwọn àwùjọ wa wò pé àá ṣé àwọn èèyàn tí wọ́n bá wọn náà ṣé kí mú wọn wọ́n mú wọn náà ni jíṣẹ́ ọlọ́run ní wọ́n á zùn gbóhùn dáhùn sọ yọ wá yọ láti bàtà àti sọ̀rọ̀ àwọn lágbára kò sí ohun tí ó káwọn èèyàn wọn ní ná ilẹ̀ àtọ́ inú alìsílẹ̀ tìlẹ̀ ihun tí wọ́n fa fún wọn sọ yọ padà sọ wọ́n di ẹni náà wàlẹ̀ yíyá zùn bí láti bí dáálí. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعد وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اتقوا الله عباد الله وراقبوه في السر والعلن وحافظوا على ما يخرج من ألسنتكم رحمكم الله أيها الله àtúnkè sí ẹ̀yin lẹ́yìn sòṣèlú nàìjíríà àtàwọn tí ń ṣiṣẹ́ fáwọn olóṣèlú nínú àwọn tó ti gbowó àbẹ́sí rẹ̀kẹ̀ àti fẹ́ gbowó àbẹ́sọ́ fẹ́ gbàtẹ́ gbogbo àwọn tó wà ní sáà nìyẹn o ó dẹ̀ lè rí àwọn àṣìṣe bí àfààní wọn lórí fẹ́ bàwọ̀ pé wọ́n yóò dùn mọ̀ ní wọn ṣùgbọ́n wọ́n ti fẹ́ fọlọ́sẹ̀lú wọ́n lè ti gbowó olóṣèlú ti wọ ó sì lè jáde pé wọn fẹ́ gbà sẹ ẹlòmíì lè fẹ́ gbà fún ọ lè fẹ́ gbà fọmọ àníyàn kọ̀ọ̀kan kálukú gbé lọ láti ní oríṣiríṣi táwọn èèyàn máa ń lọ gbé ṣe òṣèlú tí wọ́n ń ṣe ní nàìjíríà àkẹ́sì yín ẹ̀sọ́ yín o tá a bá ń sọ̀rọ̀ nípa sísọ ahun àwọn ọ̀rọ̀ tó pọ̀ tó sàpamọ́ sábẹ́ rẹ̀ pọ̀ èyí tó já sí wípé àwọn ẹni tí wọ́n bá ń ṣe òṣèlú àtàwọn tó ń ṣiṣẹ́ fún wọn nínú àwọn ẹnu ọ̀nà àbáwọlé tí àṣetáni lè sọ̀wọ́lé sí yẹn lára wọn láì sáwọn. àwọn olùbọ́ wa kojú ọ̀fẹ́ wọ bí ogójì nínú àwọn tí ń sọ òṣèlú àtàwọn tí ń ṣiṣẹ́ fún wọn ẹ̀ ti fẹ́ bá oṣù tọ́gbọ̀ ti ń bẹ lára wọn. obìnrin tí àṣẹ ìtọ́jú nìyí a ẹni ẹ̀kọ́ ẹni èké ó ti gbẹ ìhò oríṣiríṣi tọ́fẹ̀ lé tọ́fẹ̀ wọn bíi táàtì sára àwọn ẹni tí wọ́n láwọn oṣù tó ṣe nípasẹ̀ àìsọ ahùn yìí yóò dògùn yóò dọdẹ o wàhálà ní ṣẹlẹ̀ o ẹ wo lóyìn tí wọn fẹẹ fi lọlá yìí nísì kò sí ohun tí wọn bẹ̀rẹ̀ náà ni kò sí ohun tí wọn wàhálà jọ lọ ẹlẹmi lẹni kẹ yín mú ẹlẹmi lẹni kẹ sọ ọtí ẹlẹmi lẹni kẹ ó fi sí ẹyẹ káwọn gbọ́ àwọn tí ìmọ̀ ẹ̀sìn léjì àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn kọ́dọ̀ òfin ọlọ́wọ́ bá pa aláṣẹ pé ká sọ ahọ́n wa kúrò níbi àlìkàlámi fi máa la ayá àjẹ tí yẹn náà ṣeéṣe báwọn tí ń sòṣèlú ọ̀rọ̀ tí ó kẹrẹ yẹn. ó ní ẹni tí wọ́n máa mú tọ́sí ìkìlẹ̀ ọ̀gá àtẹ́lẹ̀ ah, yìí sì ní í ṣe pẹ̀lú ìdá báyìí. sísáwó kúrò níbi ilé ọ̀rọ̀ tó ní báwọn ẹni yẹn sísáwó kúrò níbi ìbá lọ kẹnu bọ àlùbá fún ìbàjẹ́ orí bẹ́ẹ̀ fáwọn ènìyàn ìsọ kúrò níbi àríyànjiyàn àti pàmpà wọn dà wọn bí ó ti máa jiyàn nínú wọn ẹni tí wọn mọ rí nínú àwọn ẹni tí wọn tí wọn ń tẹka fún tí wọn fẹẹ tẹka fún ẹlòmíì lè jiyàn látàrọ sí lóṣù sùn kò sì rí o ni wọn lè wọ nínú tẹlifíṣàn àbí nínú ìwé ìròyìn sísọ ahú kúrò níbi ọ̀rọ̀ ìjà sísọ ahú kúrò níbi ọ̀rọ̀ pálapàla alikọ́mṣu wọ́n tafa ṣòṣì anabi sallallahu alayhi wa sallam inú ròyìn rẹ̀ tí wọ́n mú wa wọ́n lọ́sùn sálámì laysa bil fahish èyí ṣe ọlọ́rọ̀ takataka ẹnì kan rẹ̀ ni wọ́n bá ti lọ fún sínú aburú yìí ti ń bẹ láwùjọ yìí torí tá a bá ń pẹ́ sọ lóògùn àpẹ́sọ ní ká máa sọ pé nẹ́ẹ̀fà lẹ́sìn wọn lọ sí lọ́wọ́ ẹ̀sìn wọn lọ sí lọ́wọ́ wọn lọ gbowó lọ́wọ́ ẹ̀yin tẹ́sí gbólógbó fún ọ àpẹsọ ni àwáwí ni kájọba sọ pé wọn ti sọ àìpẹ sí wọn lọ sí lọhùn ẹ ẹ lè lọ sí ẹ ewu tó yé kálukú wa àtúntì àwọn adáhùn sọ̀rọ̀ yìí nìyí a lè máa sọ̀rọ̀ ohun tó lé lọ́gbọ̀n ọdún tó ibi kọ tẹsí kẹtí wọn lọ sí lọhùn lónìí ló wà bẹ́ẹ̀ lọ tẹsí lọhùn ẹrọ ọlọ́run máa kẹ ń sọ ìgbé tá a máa rẹ nìkan náà olóṣèlú yẹn lọ kàmpé ìgbé tó ń bí sísọ òun ṣẹlẹ̀ àlòun lọ tóbi tó wọn ò mẹ́tàlá rẹ náà kọ kàmpé nítorí pé nínú àwọn ẹni tí wọn fẹ́ẹ́ tẹ bó ti bọ pẹ pẹpẹ ọ owó tó ṣe kẹ́ bẹ́ẹ̀ àwọn tó lọ bá sùn bẹ́ẹ̀ àwọn yàrá rẹ eléyìí eh, láìsàbí ti yà sí eléyìí èso ló sì inú nǹkan wọn fi tó nílùú lẹ nbẹ́fẹ̀ wọn bá sọ wípé ẹlẹ́sìn jẹ̀sìn oní eh, ẹlẹ́yàmẹ̀yà wọn èèwọ̀ èsè níbẹ̀. tó nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ sakasaka agbọ́dọ̀ kàwọn wa mẹ́ orogun ní bá padà bí bẹ́ẹ̀ náà lè fún wọlọ́ọ̀hì adígbòrò nínú àwọn ọmọ ya sanabi sọlọ àtàlándẹsẹ ìkìlọ̀ yẹ fún afẹsí báàbò mùsùlùm òṣòògùn òṣìdáàlò òkúkùn tí mùsùlùmí máa kóra wọn ìjáde kú nínú tẹ láti ọlọ́wọ́ bá dé tí wọ́n bá bára wọn jà ìwẹ̀ ìgbà àápàdé bẹ́ẹ̀ ilẹ̀ jù wá lọ bá wàhálà dè yín lọ ìpàdé dorí ọ̀dẹ̀ àápàdé ń tọ́ bá ya àgùntàn lábẹ́ pé kókòrò ni tí àwọn àti máa wáyé báyìí àwọn míì débi pé wọn ò jíra wọn mọ́ làbí ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ajíṣe bí àfà tí wọ́n gbé ọ̀rọ̀ òṣèlú wọn mọ́sálásí ìdọ̀tí mọ́sálásí ni ká gbé òṣèlú wọn mọ́sálásí ẹni tá a pè ní ìmọ̀ àtẹ̀gbẹ́ onírú àtẹ̀gbẹ́ oníyọ̀ táyé fi ti ẹnu wọ́ débi pé yàtọ̀ sẹ́nìkẹ́ lòún délé ju lẹ́yìn kó ṣe kìlọ̀kìlọ̀ fáwọn tí wọ́n bá láwọn ó ṣe tí wọ́n kọ̀ jálẹ̀ yìí fáwọn ọ̀sà àti lọ́ba tó ní ìbá sẹni tó délùmọ̀ tí wọ́n bá padà kàbùkù ní ọ̀wá bákan náà bí ebu kásá ń kó mẹ ẹni tẹyìn òṣèṣe fáwọn tí kò ṣèlú bí èpè ẹyin náà wọn ni wọn fi ń wọn lura wọn tún bá dúkìá wọn tún mú ayélujára social media ní wọn tún wọn gbéra wọn ti pè rẹpẹtẹ nínú ẹ ẹ sì máa fojú òfò àwọn ènìyàn mùsùlùmí ní pé tẹ ní kìlọ lásán o mélòó làdó àtàṣe fúnra wa fa ìpè ló ìpè ló kù dá máa wọ̀ fúnra bẹ́ẹ̀ máa fi wà pé àwọn ẹni yìí sì fojú jára wọ̀ ó sì máa wọra wọlé pé wàhálà tó sì lù máa dá lẹ́nu yẹn pàápàá jùlọ irú sísẹ́mù eléyìí tó yẹ pé kì ṣe sísẹ́mù Islam kì í ṣe wọ́n sọ sọlá mú wa. àwọn òde sọ pé kéèyàn lọ fọ ní ara ẹ̀ fáàgbó kọ́ lọ bẹ̀sẹ̀ ara ẹ̀ jẹ́ ẹnìkan gbọ́dọ̀ lọ borí fáàgbọ́ àbá akẹ́tẹ̀ sọ pé ọyá ìwọ gbó rẹ̀ wájú afáàgbọ́ bẹ̀ káwọn ọba jẹ́ ọba ní irọ́ ẹnìkan lákẹ́ fún kọ́ lọ borí fáàgbọ́ ah alẹ́ yẹn gbórí yín lẹ̀ afásọ bẹ́ẹ̀ káwọn máa jẹ́ tiwa bákan náà sísọ arúgbó níbi ìwà arúgbó òkú ẹ̀rọ káwọn olóṣèlú tẹ́yẹ ó lé léṣe tọ́wọ́ fẹ́ fọkọ̀ rí ẹlòmíì báyìí wọ́n fẹ́ pín tẹ̀rẹ̀ wọ́n pín tẹ̀dé kó sùn fúnfún nílé náà lọ. wọ́n má o olùkọ́ni ìlànà ọ̀pọ̀ àwọn èèyàn ti lọ bá wọn ṣe téèyàn ti ṣe ṣe ní òṣèlú tá a bá ń sọ yín lára nǹkan tó tó ilẹ̀ là ń sọ yín lára kẹ́sì wa má bàjẹ́ ni. àbí ẹ̀kọ́ kí yẹn pé mùsùlùmí ní kéferì. ẹ wà àwọn kandidéètì àwọn méjì tí wọ́n hàn nínú àwọn ẹgbẹ́ wọn tí wọ́n ṣe àwárí wọn sí mùsùlùmí. nígbà tí kí wọ́n bá sọ ní àwọn síyáàsì yẹn wọ́n ní mùsùlùmí àti kéferì ni wọ́n fẹ́ jọ dìbò gbogbo àwọn ẹni yẹ ẹni tí ń lọ múra wà nù ẹni tí ń lọ hajj bẹ ni wọn ń sèrò ìtawọ táwa rí nìyẹn tádì kẹfẹ níta mùsùlùmí láàrin wọn. kí yẹn wá wó yẹn tuntun fún owó mòmí ní kan lẹ́ni kókó eléyìí àwọn olóṣèlú lè sá fún wọn fún bẹ́ẹ̀. wọn ò lè sá wọn fún níbi ìfíní sáwádà ìfiyẹn sí ẹyẹ ìsàkókún yẹn ìtú àtìrí tó ti jọ wà láàrin yẹn ẹnì kan lè jọ ìsáwó kò níbi irọ́ ìsáwó kúrò níbi ọ̀rọ̀ ẹ̀yìn tí èyí ṣe ti máa ń dúró dèrò àbóbóbó àbẹ́ẹ̀kọ́ ìhùwàsí ní lìsàdé olójú méjì mùnẹ́fìkì ìyẹn tó burú ju òfófó gẹ́ lọ àbẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ orí ẹwà tí ó dáa tó ń ṣe kìlọ̀kìlọ̀ orí fún wa kí ni wọ́n lágbára tuntun wọ́n fi ń polongo òṣèlú lásìkò táwọn àìtórí lọ àti lù àti tó kò dẹ̀ sí kẹ̀kẹ́ kọ́dà àwọn kan ní kọ́dà lọ́kọ́ yá láti fẹ́ rúmi wá sí la wẹ́rẹ́ wẹ́rẹ́ ni o níbi tá a lọ akẹ́fẹ́ lọ ẹ̀dí àlàfẹ́ fi lọ lọ́lẹ̀ lọ́hùn yẹn ọ̀sẹ̀ tá a rí ká sọ níbẹ̀ láwọn á tún wọ̀ mí. ibi dẹ́gẹ́ lẹ́nu lọ lo sẹ̀dí àmì ẹ má gbàgbé pọ̀ bá ń bẹ́ mẹ́ o èyí ó kúnlẹ̀ fún pọ̀ bá lọ́wọ́ èyí ó tẹ̀lé bá fún un. àlẹ́ ìsàbí ṣírí kí àwọn àfa àti wọn ṣe ń lójú òkòrò pé ẹgbẹ́ ló lọ tẹ̀ ká ní ẹ̀tọ́ yìí ni kí wọ́n lọ kọrẹ sí pé tá a bá kúrò láyé yìí àìsí padà lọ sí àpàdéwájú Ọlọ́run ọba sùhánà yóò tún bá jẹ àti àwọn alàlẹ ìṣòro wà lè rántí wáyé ṣé ò sèrè lọ́wọ́ èrè ń bẹ náà oníṣẹ́ ìdílé aláṣẹ orílẹ̀-èdè wa ṣe wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ bí wọ́n léèrè ọ̀rọ̀ ń bẹ ọ̀sọ́rọ̀ gbogbo àwọn eléyìí á ṣàkíyèsí ẹ̀ dáadáa àwọn àwọn olóṣèlú lè sọ́ra àfùfèrè àlùlù àfìjọsù bẹ́ẹ̀ dẹ̀ ní islam ọ̀fọwọ́sílẹ̀ wọn ò lè sọ̀rọ̀ fún jẹ́rí èké sísọ àwọn kò níbi jẹ́rí èké ẹ̀sìn ní ẹ̀rí pàtẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àtẹ́lá ìgbà tó bẹ̀rẹ̀ sí ní tọ́ka àwọn mùsùlùmí tí ń sọ wọn lára nípa ẹ̀sẹ̀ nílá ọjà bọ́bẹ̀ ìṣẹ́kọ̀ sọ́lọ́ wọn bá tó hánà ìṣẹ̀yáfẹ́ bàbá ó wí síbẹ̀ ṣahada bùsùn ìjẹ́rí èké wọn nígbà tá ọ̀rọ̀ ọgọ fún mi ṣùgbọ́n gbọ́dọ̀ débi ìjẹ́rìí èké ńkọ́ ó jókòó pé ọ̀rọ̀ eléyìí ò sí rọgọ fún sọ ìjẹ́rìí èké ò ní ń bí eléyìí dá lọ fọwọ́ sí i àwa náà mọ ìgbẹ́ nǹkan bí ọwọ́ ayé ni ó sì yẹ ká sáhùn wa kó níbi ìjẹ́rìí èké sísọ àwọn kó o níbi àlùmọ́tò bí ìyà níyẹn ti ti fáwọn tí sòfin ọ̀rẹ́ níyẹn ti ta tọ́lọ́hùn ti gbà lẹ́sùn ẹ máa wọ ẹ sì máa wá wo tẹ́lẹ̀ o. kótó nípa akọ́dé yẹn gidi ọwọ́ anítàwọn abó onísìn ẹ wọ pé yòó lè má wáyé sísọ ahọ́n kúrò níbi àlìyẹ̀mí nínú kọ́mù ìbúra rọ ẹni tí ń múra jẹ́ mọ̀ pé rọ́ lòún pa lójú ẹgbẹ́ kò sí tí ó lọ nu wọn pẹ̀lú ìbúra tó fi lọ búra nì kí ọ padà bàjẹ́ náà ni ọ̀sọ́gbọ́n ló lè ẹ dàgbà sẹ́yìn wa ó ti kó lápẹ̀rẹ̀ mọ̀rẹ́ ti jọ́ kí a tó wájú ta bàbá mi ti àgbàlagbà lọ́wọ́ ní aláàjì wọ ẹni lọ yẹ mo ní kò ń tẹ́tí jẹ́ wọ́n ní sínú àwọn tí wọ́n ti darí káńsù ìsẹ́yìn rí. eléyìí sandini ọjẹ jáde nípa akóṣeré. sọ sọ àwọn kúrò níbi ìbúra rọ fáwọn ẹni. bákan náà nínú gàdá sáwọn tí ó fi jáde pé kàlámù làhásán ń jáde lẹ́nu wa òun náà ní tẹ̀síwéjú fàáfẹ́ wọ́n ní mo tẹ̀lé. sísọ àrùn kúrò níbi kéèyàn máa fi kò kí lọ́gà mi. kéèyàn ṣe é ṣe àní wọ́n tẹ̀ láwọn kẹ́ wọ́n tún fira wọ́n sẹ̀sùn ẹ máa fi rán ọlọ́wọ̀ ẹ̀yin tẹ́ ẹ tún gbé sún mẹ́lẹ́ yìí. ẹ lọ báyọ̀ ọlọ́wọ̀ bá sùn hàn. báwa ni à lágbájá òtí ẹ̀ mọ́ra rẹ̀ ńlọ tẹ̀lé yẹn báyìí. àwọn lórí bí àtìké ní àtìkejì kò sí kẹ̀kẹ́ sí kẹ̀kẹ́ àdékàtò ìlọ́gà mẹ́. ẹni dáàbọ̀ yìí pé islam rẹ̀ odó dédé àtẹnudá kẹ̀síwọ̀ pé kéfì rí mi kẹ̀ní ọ̀fẹ́ ká pè lọ́gà irú eléyìí ọ̀sẹ̀ ṣe fáwọn olóṣèlú ẹ gbọ́dọ̀ pé ọ̀gá mi ọ̀gá mi nì ẹ̀rí òtún ṣe ṣe fáwọn olóṣèlú láti sọ àwọn wọn kúrò níbi ìwádìí lẹ́yìn lọ́dọ̀ ẹlòmíyàtọ̀ tọ́lọ́wọ́ bá tó káàdì èyí wọn ti padà ń ká gbogbo àwẹ láfi sọ pé tá a bá ń kìlọ̀ fún yín ọlọ́run ó oyé yín tó bá wú ọ tó bá kó mi báyìí tó wọ́n bá wú ọ ni ọba lọ rí kó ìmọ̀ sí i àwa ti ṣiṣẹ́ tọ́lọ́wọ́ ọba àlejò láfẹ́rẹ́ wa ọba àsọgbà kan sàwọn kò sí ìtọ́kàn mi bí eléyà ń wọ́n rí ọsọ inú wo lè dùn kó lè bá àdájọ́ ń kírun báyìí kó tó àfẹ́bọ̀ fún mélòó mélòó ń dáwọn ẹni ọlọ́run tó ṣèlú wọ́n máa ń pàdé wọn nímọ̀lẹ́ wọ́n dáwọn oníṣẹ̀ṣe láti lọ gbé kàǹpé yìí lọ bá wọn náà ni kí la fẹ́ fi oníṣẹ́ ti sè lórí kíni bíbí ṣẹ̀dá ara la fẹ́ fi lọ́lẹ̀ sí àwọn eléyẹn ṣẹ̀dá làwọn fẹ́ àtọ́bí ẹ̀ka jẹ́ wọn ṣẹ̀dá fún ọlọ́run ìyẹn ò ṣeé ṣe ẹni yóò lọ́ba lọ kódà bọ́ kẹ́kọ́ ni wọ́n làwọn sùrè fọ ya já sùrè fọ òfin lè débi tọ́ lọ yẹ ẹ̀yin bá dẹ́lá ẹ̀yin ẹrú sí ọlọ́wọ́ bá ẹ̀rí kókó ọ̀rọ̀. lórí ká sọ ahọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ jáde o ọba àjàsí pẹ́ẹ́lí náà lè fimọ̀ sí ní gbélagbájá ó sì tún nímọ̀ mọ yìí ó lè fimọ̀ sí níta ẹ̀yẹ́ tiẹ̀ léwu pọ̀ má sọ jáde illa li ọba jọrọ ẹ láti fi sí yẹn tó lè sí ayé ó ti kankan nínú ẹ̀rí tí ń má ra ọjọ́ àárín yẹn má lórí eré àti awẹ́wà àbí lórí ìbàjẹ́ torí ìsẹ̀mí ayéwo tó wọ́n ni wọ́n dẹ̀ gbà wá ọwá látọ̀tà níbi sọ́lọ́ àtọ́lá àbí ìfọ̀rọ̀jọ́ lọ́wọ́ tẹ̀lé àdì wọ́n ní wọ́n ti òṣìṣẹ́ ọlọ́run ọba léèrè bíbèrè òṣìṣẹ́ ọlọ́run kí ni wọ́n tó ti ẹ̀pọ̀ sí sábà máa ń mú àwọn èèyàn àlùjẹ́ mẹ́ kíkọ́ jù ẹ̀ ọ̀fẹ́ bèrè tọ́kà wá nìyẹn sẹ́yìn káwọn ẹ̀ máa bèrè àwọn sọ̀hábà ti bá bí ànẹ́bí lẹ̀ kànẹ́bí tó kò láyé kí ni tó ṣe kọ́kọ́ jù sí sábà máa ń mú yẹ̀wò àlìjẹ́nà òjijì ọlọ́run ní bẹ́ẹ̀ ni tẹ́kù wọn lọ ní wà kóso lọ́lọ́kọ́lọ́ ìbẹ̀rù ọlọ́run àti wà tó dáa ni wọ́n ní wọ́n tún wá fi léèrè òjì kejì léèrè òjijì ọlọ́run kí ni tó tó lè mú yẹ̀wò ọlọ́run púpọ̀ jù òjijì ọlọ́run ní bẹ́ẹ̀ ni o alẹ́ aṣíwáfà ihò méjì ni o ihò kókó oko làwọn èèyàn òwì ni wọ́n fi dọ̀tà ọlọ́run ni wàhálà ó fi ṣẹlẹ̀ láwùjọ tó fi láàdínlójú rẹ̀ láàdínlójú rẹ̀ àbí òun tẹ́lẹ̀ bí oṣù ìfẹ́nu tí ọ̀jẹ́ ihò kejì òun náà ní ìwà abẹ́ inú tí bá mú yẹn wọlé jù nìyẹn ìgbà iná ìgbà wa mi tí sọlẹ̀ bọ̀ ṣùgbọ́n iná ìgbà wa rẹ̀ wọ́n lò títí ọlọ́run sọlọ́lá àṣẹlá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe ọmọ Adam lórí ahọ́ rẹ̀ ní ti máa wá bí kọ́jú aṣọ òun kọ́ńdà kẹwàá ń bẹ tó dófin sọ ẹ káwọn mùsùlùmí dìrọ̀ mọ́ káwọn sọ̀sẹ́lá ń fún wa aláàkíyèsí rẹ̀ pé ká máa sọ wọn ni mo ń kana yu'minu billahi wal yawmil akhir ẹni yóò tọ́ bá nígbà gbọ́sọ́ lọ́wọ́ àtọ́jọ́ kẹ́yìn falyakul khayra ó ń bọ̀ wọ́n sọ rere ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ ìbádà ìfipáyọ̀ ọlọ́run ọba tún yẹn lẹ́nu ẹni tẹ́sí ò tí yé tẹ́lẹ̀ tààtún ní ọlọ́run kó sínú àtẹ̀wò yẹn kó sọ rere tí ọba rí rere sọ tí ò rí dáadáa kẹkẹ tí ó sọ ọyà gbẹgbẹ dání. àmì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala allahumma inna nas'aluka al-mantiq al-hasan wa na'udhu bika min mantiq as-su' àmì ọlọ́wọ́ bá lọ́kùn rọ̀tọ́ dà bíi tawhid tí ó lè máa jáde lẹ́nu wa bí a ti kiri láti súnmọ́ lọ́wọ́ tí ó lè máa jáde lẹ́nu wa pàṣẹ dáadáa ìkànnì pa àwọn abajẹ́ tí ó lè máa jáde lẹ́nu wa ọlọ́run àwọn wá sọ rẹ̀ dákọ̀ ọlọ́wọ́ bá sọ àtúbí àwọn ọ̀rọ̀ bí kúkúrú àwọn yìí dáka yẹ èyí kò lè máa kó sọ́kẹ́ lára àwọn ẹni tí ajọ́ ń pera ọlọ́mọ ya nínú ẹ̀sìn tí wọ́n ti lọ kó sínú èyí tí wọ́n bá kí láwùjọ yìí ọlọ́run dákun làwọn bẹ̀ ọlọ́run ọlọ́run ọ̀sẹ̀rì lẹ́nà wọ́lá nọ́ọ̀sìnú lẹ́sìá ọlọ́run ọ̀sẹ̀rì lẹ́nà wọ́lá nọ́ọ̀sìnú lẹ́sìá ọlọ́run dákun yẹn fún wa a lè kankan yẹn fún ara wa o àbẹ̀wò ọlọ́run ọba sùhánà fún ọjà àyàlà ọlọ́dà kò sí fún orílẹ̀-èdè nàìjíríà àfógun àfẹ́ wàhálà ìrọ̀rùn ìrọ̀ra òun yóò jí gbogbo alámọ̀rí wájà sí gbogbo ẹni yóò tí ó débẹ̀ láti rọ́lọ́wọ́ ọba sí ọlọ́dà kò bá ní ìdásí bá ní lókítàdí rẹ̀ síbẹ̀ gbogbo ẹni tó débẹ̀ pé yóò fi tọ̀tà ọlọ́wọ́ ọba ọlọ́dà kò sí sùúrù gbogbo ẹni tó débẹ̀ láti rí ọlọ́wọ́ ọba sí ọlọ́dà kò sí ó débẹ̀ o àbí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala